àwọn ní káyé ó yẹ wá àwa ní kí ọ̀run ó yẹ wọ́n ọ̀rọ̀ yorùbá ni lóye ara ayé ni máa ń ṣàdúrà fún òkú ọ̀run lópin ìgbà tó kú ọ̀run yẹn bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ti máa gbọ́ lẹ́nu gbogbo àfáàsùn náà nìyẹn àfáàsùn náà ni máa sọ pé kẹfìrí rẹ ni pírẹ́sìtọ̀ lè ṣàdúrà fún a àfáàsùn máa ń sọ yẹn kò ka kùránì ni kò sì máa ń tà nábì sọ ni àyè ṣàdúrà fún kéfèèrè tó bá ti kú ó jẹnu yà ni so mùsùlùmí tó ti jókòó ọ̀run àwa tá a wà láyé máa ṣàdúrà fún ẹ sì já máa ṣàánú ara wa ẹ̀rí tí wọ́n náà bá kú àwọn kan ní ó ṣàdúrà pé kí ọlọ́run kẹ́ náà torí ẹ̀ bẹ́ẹ̀ nìkan náà bá kú wọ́n náà máa ṣàwọn pé ọlọ́run bá ń kẹ́ ọlọ́run bá ń gẹ́ so ká máa fi ṣàánú ara wa ká máa tọrọ àforíjì fúnra wa so ará ọ̀run èyí ṣàdúrà fún ara ayé o torí pé àlámọ̀rí ayé ò bá wọn mọ́ sàrà ayé òun ló sì rojú ráàyè láti máa ṣàdúrà fún àárọ̀ ọ̀run so ìyẹn jẹ́ bá arìnrìn ṣe jẹ́ àyè ti tọrọ nǹkan kan lọ́dọ̀ òkú sóyè òkú ọ̀run ò ní nǹkan kan tó lè ṣe fún wa gbogbo àwọn ká máa sọ pé òkú náà sí ó sì gbà á lọ́wọ́ ẹ̀ àwọn eléré náà kókó kókó sí wa lọ́pọlọ àwọn eléré eléré orí ìtàgé náà kó ìkókókó sí wa lápọlọ ni wọ́n tún máa rò pé ọwọ́ òkú ló ti gbà á òkú ló fún ọ irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ so téèyàn kan bá fi lè rẹ́ nìkan tó bá dìde nu sàárè tó bá na nǹkan sí lóòótọ́ àlùjànnú ni ṣùgbọ́n àwọn nǹkan yìí ẹ̀jẹ̀ á kù nínú ẹ̀mí wa àwa ni ká máa tọrọ àdúrà fún òkú ọ̀run sòkò jẹ́ bó ti ṣe jẹ́ wallahu alam ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وفي الآخرة حسنة وقنا عذاب النار